الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد على قفهم اللهم وبركاته عليك إكاتي كيري قلبا نبي محمد صلى الله عليه وآله وسلم pẹ̀lú gbọ́lọ́m nítorí ní ṣe pẹ̀lú zaka nínú tíra àdúrà ìbàdíyà àfẹnú rẹ̀ ṣùgbọ́n ká fi ṣe àṣọ̀ṣùbánu wáyé pé kìí ṣe wípé aṣàlàyé ọ̀rọ̀ zaka aṣàlàyé rẹ̀ ní kéèyàn kúnrẹ́rẹ́ o akàn gbàgbẹ́ kọjá akàn mọ̀ sí ni ṣòṣùgbẹ́nu tá a sọ yẹn náà ọdún dà ní nínú wa ti dì mú ìyẹn ti gbọ́ yẹn náà yé nìyẹn torí ta bá ní kí gbé wọn sáyé tó wá nínú tíra yìí láàmú sọ bí tẹ̀sí tọ́dún yìí parí àní parí ẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ lóbù ń ta bùkátà sí làmẹ́nu gbà ọ̀rọ̀ kọ̀ọ̀kan àlọ́wọ́ kó tó di pé á tẹ̀síwájú àfihàn lẹ̀ lánàá tá a sọ̀rọ̀ lé lórí wọ́n ní pé àwọn jùbáàtù ti máa ń gba zaka nígbà tí wọ́n bá lọ gba zaka ẹran torí zaka ẹran àti nǹkan kò ní ọmọ lọ ń gbà káàkiri àwọn ìjẹ́ máa ń lọ ń gbà káàkiri yìí nígbà tí wọ́n bá lọ gbà á ah, àwọn kankan bẹ tí wọ́n gbọ́dọ̀ náwó sí nínú ẹran ẹlẹ́ran àwọn kankan bẹ tó ṣe pé ẹni tó lẹ́ran náà kọjọ́ lọ ní tó ń fẹ́ fi lẹ́nu wọ́n jọ lọ gbà lọ́wọ́ rẹ̀ iná fi sọ pé wà látò ọdún harimatan a kì gba ẹran tó ti darúgbó tó darúgbó débi wípé yẹnu ẹ̀gán ká òun ni harima tó látò ọdún harimatan ẹran tí ó ti darúgbó tí yẹnu ẹ̀ ti ká wọ́n látò àtò àwàrí ẹran tó fọ́jú tàbó ti dájú a kì í gbà àwọn àfáà ní pé ìtókò gbogbo ẹ̀tàn oníwàlà àyèbẹ̀rẹ̀ ṣòkèrè lẹ́yà dáàtò àwáyé wàlà dáàtò àyèbẹ̀ ó ti kó gbogbo nta fẹ́ sọ̀tàn wọ́n ní kí gbogbo ẹran tó bá ti lálébù ká má gbà fún zaka torí wípé ntọ́ bá dáa ní kálukú wa náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí bá dáa náà ní kábí ṣe ìtàkọ́rọ̀ òbí lọ sí ìwájú ọlọ́run bàbá tó láàrẹ̀ jù tó bákan náà wà láàṣọ bí ọ̀rọ̀ tó ń wọn ò gbọdọ̀ tó wá kéré ọmọ ẹran wàlá àti wòlà tó bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ gba ẹran tó jẹ́ àgàn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran tí wọ́n gbà yìí àbò ni wọ́n tó bá dé àgàn kò wúlò tó àgàn ni àkúlà tó tọ́ yẹ pé àgàn ni wàlá rògbà ẹran tó tó ṣe wípé nínú àwọn ẹran ọ̀sìn wàrà rẹ̀ náà ni wọ́n ń fún tí wọ́n ń mú nílé tí wọ́n ti fàkalẹ̀ wípé nílé wa ò eléyìí ni a máa lò wàrà rẹ̀ láàmú fún mu bóyá wàrà rẹ̀ náà láti máa tà ní onírùbá eléyìí tí wọ́n ń rọ̀bá nílé ní jẹ́bẹ̀ so bákan náà wà lára máa ẹranko tó ti lóyún ẹran tó ti lóyún ìgbà gbígbà tí yẹn fẹ́ gbẹ ẹran méjì nù so àwọn tí wọ́n bá lọ gba zaka wọn ò dọ̀rọ̀ sọ pé eléyìí tó lóyún yẹn mú wa yàrá wàlà pàṣẹlú ọ̀nà míì àgbò tàbí ewúrẹ́ tó ṣe pé òun ni olówó rẹ̀ ń lò láti fi cross ní fi ń gun àwọn ẹran tí wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn ọgbà torí kí olówó rẹ̀ ọmọ bùkátà sí yorùbá tẹ́ ẹ báyìí lẹ́gbẹ́ lẹ́yìn ó súnmọ́ kọjá kí àwọn ẹran kí reproduction wọn kọ́kọ́kọ́ kọ́kọ́ máa yẹ fún dìde ọdún kan tàbí tó ju bẹ́ẹ̀ lọ tàbí kọ́ má tó bẹ́ẹ̀ so eléyìí tó wáyé pé òun ni wọ́n ń gùn ni wọ́n ń lò láti fi gun àwọn ẹran tẹ̀sí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe náà ní ọmọ níbi àgbò tó tóbi tẹ̀wọ́n rò pé tó bá yẹ abo tó bá bímọ ọmọ rẹ̀ náà ó tóbi dáadáa òun ni wàhálà fàṣálù wọ́n rẹ̀ mi náà ní ṣókí ohun tó ní ṣe pẹ̀lú àwọn àléébù tàbí àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ kí àwọn tí máa ń gba zaka kí wọ́n láwọn fẹ́ gbà nínú dúkìá àwọn èèyàn nìyẹn ilé tó wá tẹ̀lé yẹn òun ni mọ̀sọ́rí fún àzàkà tá a bá gba zaka yìí tán àwọn wò láàfù tí a bá gba tán àwọn wò láàfù kó tó di wípé a lọ bí mọ̀sọ́rí fún àzàkà yóò wù mí ká kọ́kọ́ sọ̀rọ̀ àdìkáàlì so àákà kìtàbù alhomus sábà tí wákà kìtàbù alhomus tán àwọn àpàdà sí bí mọ̀sọ́rí fún àzàkíà ìzàkíà tó lè fẹ́ tó lè iná sọ́dákọ̀ tó lè fẹ́ àákàn sọ ní sókí wíyára sábà fẹ́ ṣàlàyé dáadáa ó yẹ ká sọ̀rọ̀ àwẹ̀ tán káwa gbé wọlé tàbí nígbà tá à ń sọ̀rọ̀ ọdún ká gbé wọlé bọ́tì ní wọ́n ṣe tó iná tàbí tí ìbùtọ́ wà òkè náà ni o tó àrọ̀rà sọ ní sókí àwa lọ́mọ gbọ́ nínú àwọn tá a ti sọ. sẹ́yìn sẹ́yìn ẹja kọ̀rọ̀ rí ọ̀yà bisimilá. والصلاة والسلام على رسول الله نعم. قال المصنف رحمه الله تعالى كتاب الخمس يجب فيما يذنب في الكتاب وفي الرجال ولا يجب فيما عدا ذلك ومصرفه ما في قوله تعالى واعلموا أن ما ظننتم من شيء فإن فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل. نعم. wọ́n ní kìtàbù alhomus alhomusu ní ìdámá ẹ̀rí wípé gbogbo zaka sáà ti sọ sẹ́yìn ní tó ní í ṣe pẹ̀lú ìdámẹ́wàá inú kọ́ wá jẹ́ ìdámẹ́wàá inú kọ́ jẹ́ nísù ìdámẹ́wàá inú kọ́ jẹ́ ìdámẹ́wàá síbẹ̀ náà ẹ̀rẹ́ kọ́ sọ àwọn ó ṣòro àrúbáwò ìdámẹ́wàá járe inú kọjá rúbáwò rẹ̀ rúbáwò rẹ̀ ni ọ̀rọ̀ tó lówó dé inú kọjá níṣù rẹ̀ òun ni nǹkan oko tó yẹ pé àfi irrigation àbí ni inú kọjá ìdá kan nínú rẹ̀ ó ṣòro gbogbo nǹkan ìyẹn ni ti gbogbo nǹkan oko tó yẹ kó dò lórọ̀ sí tàbóyìn tàbóyìn tó ṣe wípé wọ́n fún ẹnìkan ní ẹ̀fọ́ àti ìṣàmójútó rẹ̀ ká mọ̀gbàjẹ́ bá ti sọ ẹ̀rì kí gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀ṣọ̀rọ̀ ọ̀ṣọ̀rọ̀ ọ̀ṣọ̀rọ̀ ló ní í ṣe pẹ̀lú nígbà tí ò bá ti jọ́rọ̀ ẹranko tó bá jọ́rọ̀ ẹranko ṣe pé kéèsì mi ọ̀tọ̀ ni tí ẹranko kan ló nínú ìsọ̀bù tiẹ̀ tó ìbò wa ni kọ́mọ́sọ ti jẹ kọ́mọ́sọ wọlé níbi nǹkan méjì ó wọlé níbi ẹ̀kọ́ ní ìmọ̀ ní tí wọ́n kó ní ọ̀rọ̀ ogun ilé àfihàn ní kìtàbù àlùkọ́mọ́sọ kọ́mọ̀jẹ́ ọ̀rọ̀ ọrụ nìkan so ẹlẹ́ẹ̀kejì òun ní káralẹ̀ tàbí ká máa dáko káwá máa kọ ma jọkàn kákàrí pé wa ń kan òòrùn òòrùn líle nígbà bá gbé jáde ó dé owó àwọn ará àjọ nǹkan lọ bò mọ́lẹ̀ láyé ìgbà tí ó sì bá ń tù mi ìgbà tí yóò gbé jáde báyìí ìyẹn ṣẹ́rí tẹ́yìn àwọn ọba sí náà ń lọ bí five hundred thousand ń lọ bí one million ń lọ bí gàgà ẹlòmí ó lè pé dọ́là ni lọ́lọ́bù mẹ́lẹ̀ nù gbó tí ò ṣe tírèsì bẹ́ẹ̀ nìkan lónìí ó lè jẹ́ káwọn jagunlabi ìdánjọba ìkànnù àwọn sójà ayé jọ̀hún tí wọ́n jọjọba ṣe kíní náà jọ ṣe jọba òun náà di general bíi lẹ́ńtọ́nàntì àbí kíní kan lódì kó tó kú ó ti ta ilẹ̀ ń fẹ́ lómi ẹlòmí náà tó ti tún ilẹ̀ ń tà fẹ́ lómi ẹni ó tà fẹ́ ni ó tà fún yòó ti kú àṣàbòwò nulẹ̀ ó lè jẹ́ pánsálì ní owó rẹ̀ ìyẹn náà ń pè ní rìkáàzù ó lè jẹ́ owó àwọn ará àjọm àwọn ará jàhílíyà ó lè jẹ́ owó àwọn ará àdìsìn wàá tó bá bẹ̀ẹ́ jẹ́ owó ará àwọn ará jàhílíyà sẹ́ni pé góòdì àbí fíà fàdákà ni ó jẹ́ máa owó dènù ìyẹn kan rí góòdì tó pọ̀ torí wíwọ̀n ni wọ́n fi máa yẹ tó jẹ́ nìsín kò sí lẹ́kùn ta lásìkò kan tọ́yọ̀ tí a bá bá rú owó yìí bóyá lọ ogun ni tàbí rìkáàzù ẹ̀rí tí wọ́n mú wá ń bì yìí ẹ̀rí itogun ni wọ́n mú wa ẹ̀rí ọ̀rọ̀ ogun òun ni wọ́n mú wá ń bì ẹ̀rí tirikaz òun náà ń bẹ tánibà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wọ́n ni ma yọ̀gùn àmú fil qital tá a bá lọ sójú ogun ọ̀rọ̀ tá a bá kó ń bẹ nítorí sọ̀rọ̀ yẹn ni wípé a ṣe sọ́dákọ̀ nínú rẹ̀ sára yìí mi ti eléyìí ní ìdí pé kọ́kọ́ àbí ká sọ wípé àwọn ayé ní sọ́ọ̀bù kò ní ní sọ́ọ̀bù yé téèyàn bá ti rí náà wọ́sí rikaz bẹ́ẹ̀ náà ni rikaz òun ni owó àwọn ará àjọun tí wọ́n bò mọ́lẹ̀ tàwárí tí yóò ṣe tírèsì pẹ́ nìkankan lónìí mọ́ wọn kú ní kọ́kọ́ sí ẹlòmíì gan ó lè sẹ pé òkè sóun ló nílẹ̀ ọkọ̀ wàá bò mọ́ bẹ́ẹ̀ ni kó lóun wàá gbé pamọ́ fẹ́ni ẹ̀kan mọ́ bàárí mo rò pàdà ìrètí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì ní sọ fẹ́ni ẹ̀kan ní ẹbí ẹ̀jí lórí mọ́sọ̀dọ̀ lọ wàhákàbà wàhálà bẹ́ẹ̀ náà ni rikazi kọmọsù tá a sọ yìí ẹ̀kì kìtàbù lè kọmọsù yìí wọ́n ni wọ́n pè kọmọsù sọ̀rọ̀ àyàn bẹ́ẹ̀ tí wọ́n láyé jìbò fi mà á dá zàlìkà nítorí bá yàtọ̀ sí lẹ́yìn kò sí nǹkan kò síbi tí kọmọsù tó ti sọ̀rọ̀ àyàn mọ́ wọ́n ní wàá masrífò owó ẹni tí a hà fún wọ́n kọ́ lè ta á ti bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó sọ pé wàhálà mọ́ ànàmọ́ ní mùsùlùmí ṣẹ́yìn ẹ lọ́mọ fàánà lìláhì ẹ̀hómùsáhù wánú fàfá ìfò ẹ̀wò ọlọ́run bá lónìí wọ́lé rọ̀súlì ẹ̀rẹ́mísọ́lá rẹ̀ wálé ọ̀sọ́làm lónìí wálé lè kúrúbá àwọn alásùnmọ́ wálé àtàmà àwọn mòrukàn wálé mọ̀sàkì àwọn aláìní wábí ní ìsẹ̀mí ìyẹn ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun ṣùgbọ́n nípa ti ríkàlù anábà muhammad sallallahu alayhi wa sallam hadith bukhari àti muslim ó ní wáfẹ́ rìkáàzí àìlhomsu wáfẹ́ rìkáàzí àìlhomsu ó ní ẹ̀bá rí múríkáàzí tẹ wú owó ńlẹ̀ owó yẹn fi homsu rẹ̀ fi ṣe kíni o ẹ̀bí ṣe sọ́dà pọ̀ mo rò pé lẹ́yìn ó yé bá láì dènà pẹ̀lú táwọn bá pẹ̀ ń bẹ̀ kẹjá wá padà síbi wípé àwọn wo láhà zaka fún sábà kùn bí àwọn wo láhà zaka fún káìsì wà lẹ́bí síbi sọ́dà kọ́tún àlìfẹ́ pẹ̀lú ní ṣókí sókè sáǹsì náà. Naam. Al-Imam Shawkani rahimahullahu ta'ala wọ́n ní báàbù tó ń sọ̀rọ̀ nípa wípé àwọn wòlá ha zàkà fún tàbá gbàjọba wọ́n ní hiya samaniya àwọn mẹ́jọ ni ìran mẹ́jọ ni ò kìí ṣe pé èèyàn mẹ́jọ o ìran mẹ́jọ kí a máa fi ààyà gẹ́gẹ́ bó ṣe wà nínú ààyà tí ń bẹnu sọ́ọ̀tù tàwọ́bà sọ́dọ̀ ti sọ pé innamas sadaqatu lil fuqara'i wal masakin wal amilina 'alayha wal mu'allafati qulubuhum wa fi riqabi wal gharimina wa fi sabilillah wa ibni sabil faridatan min Allah wallahu alimun hakim àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tá a kà á lẹ̀ yẹn ẹ máa kà ń kọ̀ọ̀kan bil fuqara al masakin ó di méjì wal amilina alaiha ó di mẹ́ta wal mu'allafati qulubuhum ó di mẹ́rin àfi èrè kọ́ọ̀bì ó di márùn-ún wal gharimina ó di mẹ́fà àfi sabilillah ó di méje wàbínà ìsàbí ó di mẹ́jọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ la máa zàkà fún wọ́n wá ní wípé àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí ó lálàyé ṣùgbọ́n tá a bá lálàyé rẹ̀ láàmọ̀ ṣe àmọ̀ pé torí pé kèsì pé afẹ́ rí lè ṣàlàyé ọ̀rọ̀ zaka gẹ̀gàn ṣùgbọ́n ká mọ̀ bá wọn oṣù alákọ̀ọ́kọ́ nínú wọn ká sáré sọ ní ṣókíṣókíṣókíṣókí lẹ́ni iná máa sọ̀dà kọ́ọ̀tù lè fòkọ̀rọ̀ àìfòkọ̀rọ̀ òun làwọn aláìní tó ṣe wípé nǹkan ọjọ́ nǹkan fún wọn anábà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith tó lálàáfíà ó ní la tahillu sadaqa onízàká kò lẹ́tọ̀ lẹ́kọ̀ọ́ ní yéèn ká fún ọ lọ́rọ̀ ẹni tó ti ọrọ̀ rọ̀ a kì í fún nínú zàká ó ní ọ̀lẹ́tọ̀ ó ní wàlá rí mẹ́rọ̀ tí ń sẹ̀wí yẹn bẹ́ẹ̀ náà ni rí mẹ́rọ̀ ẹni tó lágbára sẹ̀wí yẹn tí ṣẹ̀dá rẹ̀ sì pé tí nǹkan ò ṣe káwánù lálọ́ máa ha zàká fún rárá kó náà ó ṣiṣẹ́ kó máa san zàká rẹ̀ mo rò pé lẹ́yìn òye bá bákan náà anábà muhammad sallallahu alaihi wa sallam nínú hadith mi oníwàlá hàbọ̀ fi ha lẹ́kọ̀ ní yẹn nínú zakawo àti sọ́dá kọ̀táwọn èèyàn bá kọ́ wà o kò sí ìpín ń bẹ̀ fún ẹni ó bá ti jọ lọ́rọ̀ wọlé àlẹ́kọ̀ wí yẹn mo ti tẹ́sí ibi bẹ́ẹ̀ náà lálágbára tó náà ń ṣiṣẹ́ kò sí fún ẹlẹ́ẹ̀kejì ni àwọn masakin àwọn masakin gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith ah, bákan náà almiskin tàbá ní ká sọ̀rọ̀ lórí rẹ̀ àápẹ́ òun ni kékeré ní àtọ́ láàrin fọkọrọ́wà àti mọ̀sákì táàfì ní òsì rẹ̀ pọ̀ jù nínú wọn sọ́láyé mẹ́tí ìmídé alimiskinu ni alẹ́dì látẹ́jì dògínà yòónéhì òun gẹ́gùn lè dá ṣe ṣe débi kó lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ fún ara rẹ̀ lẹ́yìn ìgbà tí ò lè lọ wà láyé fánú ẹlẹ́hùn àwọn èèyàn ti ní mọ̀ kí ò ní nǹkan kan gan wọn àníwò yẹ ṣe pé kìnnìún sáré pé tí ètò ọ̀rọ̀ fọyìntà sọ́dàkọ̀ àlẹ́hì níbi káwọn yóò rọpa àwọn òṣèṣà ara fún wàláyẹsàlù ọ̀ngàn náà ìfìtọ̀ wàláyẹsàlù náà sá ṣẹ̀yà tó tọrọ kankan lọ́wọ́ àwọn ènìyàn nílé yẹn ni miskin ṣùgbọ́n fàkírù gbogbo ayé ni ó ti mọ̀ gẹ́gẹ́ fàkírù lélẹ̀ tí wọ́n sì mọ̀ tọrọ fún ẹlòmíì mẹ́tẹ́ kí o sì tiẹ̀ gán ti di fàkírù lọ ṣùgbọ́n ẹ̀ nímọ̀ nígbà tí ò ní tọrọ yóò sì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láti bá wa gba zakajọ àwọn ẹ̀là ń pè ní àlejò bá tù wọ̀sọ̀ à àwọn ọmọ àrìn káàkiri gbogbo ibi táwọn tí wọ́n lẹ́ran wà ìjọni gbogbo ẹ̀wà àwọn ni wọ́n mọ̀ gbàjọ kò yẹ kí wọ́n ṣiṣẹ́ lásán kí wọ́n dààmú lásán ṣẹ́fẹ́ inú táwọn akẹ́ gbàjọ eléyìí tí ojú wọn wà ń bẹ̀ gan-an ó súnmọ́ kó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí kúkúrú àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ lórí rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun nìyẹn wà á máa àlìmọ̀ aláfàtò àwọn àlìmọ̀ aláfàtò fa àkọsá àmọ̀ oríṣiríṣi làwọn yẹn tí òun ni àwọn tí à ń kó ẹ̀mí wọn mára a máa ń fún wọn torí pé fífúnyàn ní ẹ̀bùn a máa jẹ́ kí ọkàn yẹn ó òtítọ́ sí tó nínú wọn ni ẹni tó jẹ́ mùsùlùmí máa wà nù mùsùlùmí ni ṣùgbọ́n ìsìláàmù rẹ̀ lẹ̀ àwọn afẹ́jẹ́ kí ìsìláàmù yẹ ta hasana kó tó dáa sí sáwọ́ àmọ́ fún ní nǹkan tẹ́mi ló fi fàṣí kí ah, ẹ̀sìn tó ń gbà ìjẹ́ sẹ́sẹ̀ tí yóò ti jẹun bákan náà àrẹ́bí sọ́lá alẹ́ wọlé wọ́sọ́lá ṣe lé àwọn àhàdí sí pọ̀ lórí ẹ̀ tábà ní àmọ́ sọ́yọ́ pẹ̀ nínú àwọn tá a máa fún ní kí ẹlòmíì bẹ́ẹ̀ tó ṣe wípé tá a bá fún yóò kí ojú rẹ̀ ó fà sọ́dọ̀ wa débi wípé ẹ̀mí wọn ó lè bá fà síbi ṣíṣe ẹ̀sìn Islam àwọn ìkànnìyàn mo rò pàdà yẹ̀mí tí ẹni tó ṣe wípé àmọ̀ fún àmọ̀ fún nítorí wípé afẹ́ jẹ́ kí ẹ̀sìn Islam ó kó òun náà ṣe ìwà bí mo máa ń yọ ọ̀tọ̀ a máa ń fa àwọn míì bẹ́ẹ̀ ìyẹ́jì bí yọ sọ̀dàkọ́ tí mímọ̀ yẹlé kó lè jẹ́ kí afẹ́fẹ́ mi rẹ̀ mọ́ra àwọn tí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ máa fi ṣàkápamọ́ tí wọ́n mọ̀ pé náà bá sọ fún ah, àríkà náà ní tó tó báyìí ẹ wà gbà láàrẹ ni ilé náà ní tó tó báyìí ẹ wà gbà láàrẹ ni ṣe bá na pàdà mi ṣe àwọn ẹlòmíín bẹ tó ṣe kí máa ń fún nítorí kí a rí pé alágbára ni kèfèrí tá a bá fún ní nǹkan yóò àwọn mùsùlùmí náà wa sára yìí mi ti mọ̀ àlà fàtí kò lówó wọn làwọn eléyìí náà àfi ń fa ẹ̀mí wọn mara torí pé àwọn ọ̀ka wọn tó bá dogun tó bá di wàhálà ṣùgbọ́n a fẹ́ kí wọ́n ká àbúrò wọn kò fún wa tó a máa ń fa wọn náà sára yìí mi ti tó ọlọ́run kọ́ wọlé tó bẹ̀rẹ̀ kó sànù wa. àwọn méjì wọn sọ pé àlùmọ́ àlà fàtí kò lówó wọn lẹ́yìn ànábì àìfún wọn mọ́ ẹgbẹ́sìn Islam ti padà gbòòrò àwọn afáàsọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọ́ ìgbà tó lọ́wọ́ bá ti mú wá tó sì fi sínú àyà àmọ̀ fún wọn lọ́nìí so bákan náà ní kí tí mùsùlùmí bá ń bẹ lóko ẹrú kò ní wàfẹ́ rẹ̀ bí a lè mú nínú owó zaka káfí bọ́kùn ẹrú ní ọ̀rùn rẹ̀ bákan náà alìgọ́rì múnà alìgọ́rì múnà oríṣiríṣi làwọn náà ṣùgbọ́n sókè ìtumọ̀ rẹ̀ ní ẹni tó jẹ́ pé gbèsè ti gbé o ó ti wá tẹ̀rì sínú gbèsè kò sọ́nà àbáyọ kì í sì ṣe kó gba lótò kó ìṣe wá dé ipá rẹ̀ gan ọ̀ka mọ́ a lè mú ní owó sàkáká fi ṣe kí ni o tàfi bá san bákan náà wà fi sabilillah owó zàká a máa ń na sójú ọ̀nà ọlọ́run àwọn tí wọ́n fẹ́ lọ jagun sójú ọ̀nà ọlọ́run bọba tó láàrẹ̀ ga tí èyí ṣe wípé wọ́n ti kọ́ wọ́n sínú dìwáànù débi káwọn ti ní táwọn ọgbà tí ogun bá lọ tán a lè fáwọn náà nínú owó zàká tábà rẹ̀ ní tó fẹ́ lọ hajj tí ó sì lówó lọ́wọ́ a lè fi owó zàká náà ní hajj rárá wa fi sabilillah ní ṣókí àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí ni àwọn tí a máa ń fún ní zaka ẹjá sáré sọ̀rọ̀ zakatul fitri náà wábìnrin sẹ́bìl afọ́wàl àti ọmọ orí ọmọ orí òun ni àti sọ eléyìn ni ẹni tí ń ṣe ìrìn àjò lọ pẹ́ẹ́kẹ́ nílùú tiẹ̀ náà èèyàn ńlá lòun náà ṣùgbọ́n gbà tí ń ṣe ìrìn àjò lẹ̀ nǹkan tá máa lọ lójú ọ̀nà ó lè jẹ́ kí wọ́n dá lọ́nà wọn gbowó lọ́wọ́ ó lè jẹ́ pé ohun tí ò lérò kọ́ lọ́ bá lọ́wọ́ bàtàn lọ́nà bàtàlíkà lọ́nà àti dítàrí kaba ká kàtọ̀rọ̀ fóònù náà ọlọ́run bó wọlé àti ìwọ̀nyẹ́kùn àlọ́wọ́ nínú owó zaka alẹ́bí ṣe sọ́dá kọ fóònù náà wọ́n lẹ́nu kẹjọ ọlọ́run kò fi wá ṣùgbọ́n yẹn dáadáa náà mo zaka tó fẹ́ tó lè bí lọ́sọ̀ sọ. يكون إخراجه قبل ثلاث بعيد ومن لا يجد زيادة ما يحصل في يومه وفي بدره فلا فكرة عنه ومشرفها مشرف النفس نعم باب صدقة الفطر زكاة الفطر باب تصور قارئ ọ̀rọ̀ zakatul fitri ọ̀rọ̀ tó tóbi ni tó sì pọ̀ tálàyé rẹ̀ pọ̀ tàbá ló lámà ṣe náà á pẹ̀ pọ̀ ní ṣókí tí wọ́n sọ ń bí náà lásọ lónìí yí àsọ ẹ̀wọ̀n mílẹ̀ kóòtù sáàwù múdù mẹ́rin oúnjẹ ni oní sáàwù kan alimọ̀táàdì oúnjẹ tí a bá sáábà nílùú bí tá a bá ti fẹ́ yọ à ń kó lè fárúdín a sì yọ fún èèyàn kọ̀ọ̀kan bóyá èèyàn kọ̀ọ̀kan tó gbààwẹ̀ àti èèyàn kọ̀ọ̀kan tí kò gbà kó sá ti jẹ èèyàn yẹn náà sì túmọ̀ sí wípé kò só lóyún bẹ́ẹ̀ kò sóyún nù rẹ̀ níjẹ́ mọ́ ń sọ oyún tó wà nù kò tí ò tí ì dáyé àníyàn fẹ́lẹ́ yìí. àwọn tó wà láyé ayọ fún wọn bóyá wọ́n gbààwẹ̀ àbí wọn o ìwẹ̀lì ojú àyà sọ wọn ni kí aláṣẹ yéde làábìdì ni o ẹni ọba lẹ́rú tẹ̀gbé ẹrú ò ní nǹkan kan tó ẹrú rẹ̀ òun ni ọyọ sàkáfìlì fẹ́fẹ́rẹ́ rẹ̀ bákan náà wà mú wà náà ẹni tó ṣe pé lórí ọmọ kékeré ọmọ kékeré ò ní kan so zakato fitr ọ̀sán yàn lórí rẹ̀ ẹni tí náwó lé lórí ó lè jẹ́ bàbá rẹ̀ ó lè má jẹ́ bàbá rẹ̀ ṣùgbọ́n ní sàn gbọ́ bùkátà rẹ̀ ìran orí rẹ̀ lọ́wà wọ́yàkúrún ìkọ̀rọ̀jù ha kọ́mọlá sọ́láti lẹ́yìnjì zakato ṣe pẹ́rì agbọ́dọ̀ rí pé tí wọ́n jẹ lọ́jọ́ sílé iṣu wọn náà wọn lóní ẹni yáwọn yíwa lẹ̀ láti fàláàfẹ́ tọrọta ààrẹ ìhìn sàkátù fi tí lọ́sọ̀rọ̀ yẹn lórí eléyìn jẹ́ ọmọsírífò ha àwọn táàkò fún ọmọsírífò zaka ó ní àwọn ìran mẹ́jọ tá a máa ń fún ní zaka eléyìn ọ̀kọ̀rẹ́ tí eléyìn ọ̀kọ̀rẹ́ tí kì í sáwọn mẹ́jẹ̀ẹ̀jọ ní sàkátù fi tí lọ́wọ́ sọ́láyé mi àwọn tó wà fún masakínù nìkan àwọn masakínù àwọn mùsùlùmí sì òun ò ti fáwọn kẹfẹ́ ìmí àfàwọn kìfì ẹ̀rí gbogbo nǹkan tá a sọ yẹn ó ní hadith abdullahi ibn umar radiyallahu anhuma ó ní farada rasulullah sallallahu alayhi wa sallam zakat al-fitri lànà mi ṣe zakat al-fitri lọ́rọ̀ yẹn sọ àmì tamrin sọ àwù tamru kan àwọn sọ àmì ṣàyè tàbí sọ àwù ṣàyè kan nítorí pé oúnjẹ tó gbajúmọ̀ ní ọ̀dọ̀ tiwọn nìyẹn sọ àyè níbi ìwà ní yọ sọ àwù tamru kan tí wàá òkè ta lọ fẹ́ gbé fún tí ó sì so oúnjẹ lọ́jọ́ ọ̀dọ̀ wọn lọ yọ rẹ sí àtàwọn tá à ń jẹ ní ìsìn tó jóúnjẹ táwa náà mọ pé ìrìnlẹ̀ fi sọdún ààlẹ́ àbílì ọ̀ràn àyàn ni lórí ẹrú olówó rẹ gbọ́dọ̀ sùn wàlẹ́hórè ọmọlábí ọ̀ràn àyàn ni wàzákàrí ọkùnrin wàlẹ́hónsá àtòbìnrin wọ́sọ̀rírí ọmọ kékeré wàlẹ́kẹ̀bìrì àtàgbàlagbà mínẹ́lì nínú àwọn mùsùlùmí wà á máa rọ̀bí ha anábì ti pàṣẹ àǹtò àdà kárípa ayọ́ àti gbé lọ fáwọn táàgbé fún kọ́bùlà kòrò dìnnà sí ìlọ̀sọ̀rà kó tó di pé àwọn èèyàn lọ kí wọn ẹ̀rí yìí pé ó ti clear ní pé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yẹn sọ́márì rẹ̀ hadith tó àwọn wo láwàá ayọ́ fún látọ́ ọ̀tọ́ sọ́dákọ́tù lè fi torí lè mọ̀kàtì sọ́dákọ́tù lè fi àwọn aláìní nìkan làá máa fún nítorí hadith tó lálàáfíà eléyìí tí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wa anhuma tó gbà wá wípé wà tó ọmọ tá ń lè mọ̀sàkì tó oúnjẹ yóò jẹ́ nǹkan tí ó fọ kùdìẹ̀kùdìẹ àwọn aláàwẹ̀ mọ́ yóò sì jẹ oúnjẹ fún àwọn aláìní tẹ̀yìn la fi wá sí ìparí báàbù zaka nínú tíra yìí insha Allah ta'ala tó wá wà bẹ̀rẹ̀ báàbù siyam ní ọ̀là pẹ̀lú ọ̀lọ́ sọ̀hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi